ẹ̀yin olùgbọ́ wa ẹni àpọ́nlé ẹ ti gbọ́ apá kan nínú àwọn ọ̀rọ̀ nípa fífọwọ́ wa méjèèjì nínú àlùwàlà àwa ẹlẹ́sìn Islam ní ìjẹjọ́ bákan náà ẹ̀dẹ̀ tún ti gbọ́ evidence ẹ̀rí tó fi rinlẹ̀ pé bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ lẹ́yìn mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ ni mi ọlọ́run ọba pa yín láti pẹ́kẹ́ sí ẹ ti gbọ́ yẹn náà nínú alukoran alkarim ní òní a wá síbi díẹ̀ tó kù àbí abala yòókù tó kù nínú ọ̀rọ̀ fífọ ọwọ́ wa méjèèjì nínú àlùwàlá wa mùsùlùmí ẹ lọ́mọ ẹ̀yin olùgbọ́ wa alákùnrin pé fífọ ọwọ́ wa méjèèjì nínú àwa àlùwàlá wa mùsùlùmí ó ní bẹ̀rẹ̀ ó sì ní òpin ó ní kí ni jàmá wa. bó wá ní fífọ ọwọ́ wa nínú àlùwàlá wa mùsùlùmí tó ti bẹ̀rẹ̀ àti pé ń bọ́ lọ parí sí fífọ ọwọ́ wa nínú àlùwàlá wa mùsùlùmí ó ń bẹ̀rẹ̀ láti orí ọmọ níka wa yìí orí ọmọ níka wa tí a múlò ìka tí kálukú náà ní ní òkè ọmọ rẹ ọmọ níka rẹ hmm. ni yóò ti bá fẹ́ ọfẹ ọfẹ sin apá sinsin àbí hmm. ọfẹ rẹ ó gbé látòrí ìka rẹ yìí tó bá sàlùwàlà nínú Islam ọfẹ fọwọ́ rẹ ó gbé látòrí ìka ọbẹ rẹ láti a sì fọ́ látòrí ìta níbo ni wọ́n parí sí títí dé ìgbọ̀nwọ́. ìgbọ̀nwọ́. ẹ jẹ́ ká tún wílẹ̀ kejì kó lè bá yí gbogbo ẹni tí ń bọ̀ wá tó jẹ́ mùsùlùmí tí máa ń ṣe àlùwàlá tí ẹ̀ tí kìí ṣe bá ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ mm. bóyá láti bí ọmọ ọwọ́ ní ti máa ń fọ ọwọ́ títí dé mm. gbọ̀nwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó lè bá mọ̀ wípé ẹnikẹ́ni tó bá títí dé ọlọ́lọ́wọ́ amọ̀ye nọ́mbà mùsùlùmí tí wọ́n ń ṣàlùwàlá wọn láíláì lálùwàlá lẹ́yìn hmm. àbá ti ṣàlùwàlá láíláì lálùwàlá kò nírun nìyẹn hmm. kódà kó kí dáa gbogbo ẹni tó kírun mọ́sálásí lọ nípa báyìí ibi tí fífọwọ́ wa nínú àlùwàlá wa mùsùlùmí tó ti bẹ̀rẹ̀ àtòrí ìkànnì hmm. The washing of the hands in the ablution start from the tips of the finger up to the elbows. Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ ká tún wílẹ̀ kẹta torí pé wọ́n ní fafafa báyìí kan làárán làárán tí a di tí hmm. kó lè ba àgbọ̀ yáda òun náà ní pé fífọ ọwọ́ rẹ nínú àlùwàlà bàbá ìmáàmù tí ń bọ̀ wá bàbá dàda ni tóun náà mọ yìí tẹ́lẹ̀ bàbá àdínní hmm. tí ọmọ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hmm. ó kọ́ tó jẹ́ láyé yìí ò lè sàǹfààní fún ọjọ́ àlùkè àmọ́ bẹ́ẹ̀ni ẹ̀yìn àbá ń jẹ́ bàbá àdínní tí ọmọ àlùwà láṣẹ ọkàn tara ẹ jẹ ni kò sì díìnì wo ló wá ń jẹ́ bàbá fún díìnì wo ló wá ń jẹ́ ìyá fún àní fífọwọ́ rẹ fífọwọ́ rẹ ó láti orí ìka rẹ̀ títí dé. ìgbò the washing of the hand start from the tips of the finger up to the elbow. ok gẹ́gẹ́ bí n ta wí ní jẹjẹrẹ olùbọ̀ wáyé pé gbogbo n tó wà ní ẹ̀sìn Islam ọgbọ́dọ̀ lẹ́rìí ṣé ìbẹ̀rẹ̀ àtòpin yìí sáwọn èèyàn ló ń hún àbáwọn àlùfáà kìí ṣe bẹ́ẹ̀ lọ́mọ̀ hmm. pé ọlá tí mẹ́fẹ́ sí islam ní pé ò lè rí nǹkan kan tó kéré báyìí àní ká máa mẹ́ka wa lórí ìrún tá a bá ń kí wọn lọ́ta bá ń ṣe tàṣáhùdù lọ́wọ́ tí ọ̀bà lẹ́rìí akọ̀ǹdé ọmọ ẹ̀pẹ́ nìkan ọ lẹ́rìí lọ́fàtà fi ń ṣe hmm. ẹ̀sìn islam hmm. ẹ̀sìn tó ní ẹ̀rí àní fífọwọ́ wa ta lọ́bẹ̀ látòrí ìka títí dégbọ̀n wọ̀nyí kílẹ̀ rí ẹ̀nà àlùkùránì ẹ̀rí Quran chapter five verse six ọlọ́run ọba sọ yìí yà á ayyuhalladhina amanu idha qumtum ila salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq. bẹ́ẹ̀ni ẹ̀rí bẹ̀lẹ̀ ẹ bá mi ka ìtumọ̀ rẹ̀ ó ní wa aydiyakum ila al-marafiq. wa aydiyakum ila al you believe. When you intend to offer as salat, wash your faces and your hands up to your elbows. Ìtumọ̀ fẹ́ hello, gan and your hands up to your elbow. Eh, Kọ fọwọ́ rẹ̀ títí. Hmm. Ẹ rí i pé fífọwọ́ níbẹ̀rẹ̀ látòrí ọwọ́. A sọ fún wa pé lẹ́ẹ̀kan àbí níjẹ̀jẹ̀ a sọ fún wa pé àwa mùsùlùmí á máa pe fífọ bíbà yìí ní ọwọ́ àwọn ò ní pè lápá o. Hmm. tó o bá pè lápá ara àwọn common mistake àwọn nǹkan tó ti àwọn èèyàn bọ́ ní òdọ̀tí ẹ̀sìn àbí ààbò àlùwàlà láwùjọ yìí ni pé wọ́n ní tẹ́ bá ti débi àyà yẹn wà á ìdíyà kùn ilẹ̀ àlùmọ̀ràn ọ́fíìkì ẹ fọ apá yín títí dé ìbò ẹ sábà sì ti lápá ibi tó ti bẹ̀rẹ̀ rẹ̀ hmm, kò ní bọ orí mà hmm. kò ní bọ abáyé wà á ìdíyà kùn ilẹ̀ àlùmọ̀ràn ọ́fíìkì ọlọ́run ní ẹ fọ ọwọ́ yín títí débò ìgbìmọ̀ ọwọ́ wash your hands up to your elbows. eléyìí ni ìbẹ̀rẹ̀ eléyìí sì ni òpin ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ láti bí ọwọ́ ó ti parí síbi ìgbìmọ̀ ọwọ́ so ìgbọ̀n ọwọ́ ìyẹ́bòsì náà ni ìparí tí a máa fọ ọwọ́ wa dé kílẹ̀ rí wa oní àdọ́gbọ́n ni Quran chapter hmm. five verse six wa ilẹ̀ àlùmọ́lá and wash your hands up to your elbows. àní ọlọ́wọ́n ọba la fi búra eléyìí gangan náà ni ẹ̀sìn hmm. ẹ̀sìn Islam tó ń wọ nìyẹn yóò tu gbèsè ayé rẹ̀ hmm. tó o mú Islam dáadáa ẹ̀sìn Islam alimuslim mùsùlùmí tó dúró dáadáa nínú ẹ̀sìn tó dúró tẹ̀sìn ẹ̀ dáadáa ó súnmọ́ ó sì súnmọ́ sí pé kó fẹ́ràn ètò àti kí nǹkan tó kódà òun ni yóò máa bọ̀wọ̀ fún òfin ìjọba jù. bẹ́ẹ̀ni. kí ló bàtà àti sọ báyìí ẹlòmíín lè máa sọ náà ti ń bọ̀ wáyé pé irọ́ ni kò rí bẹ́ẹ̀ à lọ gbà pé bó ṣe rí nù. kí ló bàtà àti rí bẹ́ẹ̀ fún apórí bẹ́ẹ̀ torí pé mo kàn fẹ́ kó lè bá ìyọ́ dáadáa látara pé à ń fọwọ́ wa láti orí ìka títí dé gbọ́n yìí ó rí i pé ẹ̀sìn ẹ̀bótító àti bó tiẹ̀ tí kanú rẹ̀ sì jẹ́ ká fọwọ́ wa látòrí ìka títí dé ìgbọ̀nwọ́ tó níbẹ̀rẹ̀ tó lópin tó ò sì gbọ́dọ̀ gbé níbi tí ò ti bẹ̀rẹ̀ tó ò sì gbọ́dọ̀ parí ẹ̀ kọjá ibi tí ó yẹ kó parí sí ọ̀kẹ́kọ̀ọ́ ẹ̀ nìyẹn tó sì máa fún mùsùlùmí tó bá dúró tẹ̀sìn ẹ̀ dáadáa yọ bọ̀wọ̀ yọ láìkì ètò yóò sì máa yóò sì fẹ́ràn gbogbo ẹni tí bá ń létò gbogbo ẹni tó bá létò yóò sì bọ̀wọ̀ fún òfin gọ́ọ̀mẹ̀ntì kan òfin gọ́ọ̀mẹ̀ntì ọ̀bà ìtakùtọ̀ láwọn ọ̀bà yọ bọ̀wọ̀ sí tó lọ́fà tá a fi sọ eléyìí yóò yí ọ sáfùmọ́ ìṣẹ́jú mélòó kan àbíṣẹ́jú mẹ́ta kan àbíṣẹ́jú méjì kan kò lè sìn sí mi dáadáa ọlọ́run ọba sọ́nà àyà yẹn pé wà aydiyakum ilal marafiq ẹ fọwọ́ yín títí dé ìgbọ̀n mùsùlùmí ọmọ fọwọ́ rẹ̀ méjèèjì ní gbogbo àlùwàlá kọ̀ọ̀kan lẹ́ẹ̀mélòó jẹ́ àmà wa ni ẹ̀mẹ́ta àbẹ́yìn ọ̀mọ́mọ́ ni ẹ̀mẹ́ta ni gbogbo ẹni tí gbọ́mi náà máa fọ ẹ̀mẹ́ta náà fọwọ́ rẹ̀ títí dé ìgbọ̀n ọwọ́ mélòó wá ní gbogbo ènìyàn kọ̀ọ̀kan ní lọ́pọ̀lọpọ̀ wa ọwọ́ mélòó la ní àti ya pé àfọwọ́ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta àfọwọ́ òsì lẹ́ẹ̀mẹ́ta ó di mélòó wá ní nínú àlùwàlá ẹyọ kan mùsùlùmí ó fọ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́fà hmm. yóò sì wá kọ́ṣẹ́ ẹ̀mí ara rẹ̀ pé òun ó bẹ̀rẹ̀ láti tó ti bẹ̀rẹ̀ òun ó dẹ̀ stop níbi tí ọparí lẹ́ẹ̀mẹ́fà ń bí àlùwàlá kan èmi hmm, lò ló kéré tán mùsùlùmí ó sàrà lójú wọn ọ̀yà six times five fún mi káfí mẹ́fà lọ́nà lọ́nà márùn-ún ó jẹ́ ọgbọ̀n thirty ẹni pé thirty times ìgbà thirty ni mùsùlùmí ni wọ́n máa practice kìíní látòrí ìka títí dé gbàwọ̀ lójúmọ́ kan tàbí mm, mm. nígbà ọgbọ̀n ìyẹn ni pé taba wá wò pé lóṣù kan kọ́ thirty times thirty nine hundred ìyẹn ni pé láàrin oṣù kan mùsùlùmí ó practice kọ́ máa sọ pé ibi tí mo ti bẹ̀rẹ̀ rí ibi tí mo ti gbọ́dọ̀ parí ẹ̀rí nígbà nine hundred fún oṣù kan péré ẹnikẹ́ni tọ́ba wá ń ṣe irú eléyìí ó ti ń ṣe training láti máa mọ̀ yìí pé tí wọ́n bá sọ pé ìbẹ̀rẹ̀ nǹkan rẹ̀ òpin nǹkan rẹ̀ nínú ètò ayé gan yóò rọ̀ lọ́rùn láti practice ẹ̀ tí wọ́n bá ní environment abẹ́ látago méjì àárọ̀ yóò parí ń tẹ́rìn mùsùlùmí tó bá ń practice ẹ̀sìn rẹ̀ dáadáa pẹ̀lú bí ó ti ń lo ilé ìlẹ́jọ ojúmọ́ ti máa lára wípé ibi ẹ̀sìn abẹ́rẹ́ rẹ̀ ibi ẹ̀sìn aparẹ́ rẹ̀ kò sí lónìí pé mo ṣe dọ́mọ ọwọ́ lọ́la mo ṣe dé ìgbọ̀n ní jọ́ mẹ́rin mo ṣe dé èjìká jọ́ mẹ́fà mo ṣe dé ọrùn kò sí báwọn ó ń tò bó ti pé bí òfin ọlọ́run ọba ṣe gbé wa tí òfin ìjọba kan bá wá yóò respect ẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ ni ìwà ìjọba kankan tó lè ṣe training fún mi ènìyàn nítorí kó lè bá máa bọ̀wọ̀ fófin rẹ̀ tó tírénì tí sàmù wọn. Ah, àbí ìjọba kan ìfọwọ́ máa pé gba thirty times wàá máa ṣe nǹkan kan báyìí afẹ́fẹ́ tírénì fún ọ́ takú ẹ̀ hmm. àyàn pariwo pé ṣe ilé wọ̀ hmm. ṣùgbọ́n ìsìlámù mú wa ìpè ọ́ máa gba ládà ó sì máa jẹ́ tírénì àbí ìtọ́ni àbí ìrẹ́ni síbi nǹkan tó dáa ẹlò fi jásí pé mùsùlùmí òdodo ọmọ jẹ́ kí ẹ̀sìn rẹ̀ dáadáa hmm. yóò lè kọ́sẹ̀ mi ara yóò lè máàkì pé ààlà rẹ̀ ibi tí nǹkan parí sí ibi tó ti bẹ̀rẹ̀ ah. tí bá ń ṣe báyìí tó bá fẹ́ ṣe irú ilé yọ̀rọ̀ ọ̀run fún láti ṣe torí pé ó kú ti wà nínú ẹ̀sìn àlùwàlá rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojoojúmọ́ ní ṣe báwo wá ni mùsùlùmí tó ń pàtìsì òfin wíwẹ̀ ọwọ́ látòrí ọrùn ọwọ́ títí dé gbọ̀n wá nígbà táìtì lójúmọ́ hmm. báwo ni kò sí ní bọ̀wọ̀ fún ní gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ lọ́wọ́ hmm. wọn ní ẹ̀sán táàtì wọn lọ́bẹ̀ láti first títí dé fifteen mùsùlùmí tó bá pàtìsì ẹ̀sìn dáadáa láàrin first to fifteen ó gbọ́dọ̀ mọ̀ pé ìbẹ̀rẹ̀ ní òpin rẹ̀ wá fi bẹ̀rẹ̀ first yẹn wí bẹ̀rẹ̀ oríkà àlùwàlà tó ti fẹ́ mm. fọwọ́ rẹ̀ fifteen yẹn kó o fi wé kíni. ìwọ tó ń ṣe nígbà thirty times lójúmọ́ báwo ni gọ́ọ̀mẹ̀ntì ti pọ́ láti ẹ̀fọ́ kò sí ẹ̀ka tó ní. wọ́n ní ẹ̀mọ́ balance yọ̀ọ̀rọ̀ ẹ̀ lọ́rùn gbà àgbọ̀dọ̀ ah, balance ẹ̀tọ́ kan wà tí gọ́ọ̀mẹ̀ntì ní kẹsàn-án tí kì í ṣe haram tí kì í owó owó lẹ́yìn owó ẹ̀bọ mm. tó jẹ́ owó nǹkankan tàbẹ́ tán kankan tó jẹ́ sí pé mm. wọ́n ní ẹṣẹ́ tó sì jẹ́ sí pé ọba làkàyè mu àǹfààní ẹ̀yìn náà lẹ́yìn mùsùlùmí ẹ̀kọ́ máa ṣáájú ń bẹ̀ ẹni pé mùsùlùmí tó bá dúró tẹ̀sí ẹ̀ dáadáa àlàáfíà lọ́gbọ́dọ̀ máa jẹ́ ní gbogbo àìsàn láwa mm. ètò bá bẹ ètò lọ́gbọ́dọ̀ máa jẹ́ ní gbogbo ibi tọ́ba wa tọ́ba wa ń bí kan tí bí ọba létò wọ́n gbọ́dọ̀ mọ̀ pé mùsùlùmí kan débẹ̀ ìyẹn mùsùlùmí tọ́ba dúró tẹ̀sí ẹ̀ dáadáa báwo ni mùsùlùmí ó ti máa pẹ́ kó tó débi iṣẹ́ rẹ̀ mùsùlùmí tọ́ mọ̀ bẹ̀rẹ̀ tí ó ti ṣàlùwàlà tí ó sì ṣe nígbà tá times lójúmọ́ tí ó sì ń dúró sì ń dúró tì tí ò yẹ tí ó gbò báwo wá rin ẹ̀ẹ̀kan lójúmọ́ mà ní kọ́ débi iṣẹ́ lákòókò rẹ̀ kì í sígbà tá tì ó sì ń ṣàlùwàlà ní ọ̀hún fọwọ́ rẹ̀ nígbà tá tì lójúmọ́ báwo ni mùsùlùmí òdodo tó dúró tẹ̀sìn rẹ̀ dáadáa yóò sì jáde kúrò lẹ́nu kákòókò rẹ̀ tó parí hmm báwo ni o ti ṣe torí pé ìwọ lọ ń fọwọ́ rẹ látòrí ọmọ níka ọwọ́ rẹ ìdígbò ìdígbò lọ wá fọ̀tọ́ ọ̀bádégbọ̀n rí nígbà tásẹ̀ms lójúmọ́ tó bá jẹ́ sí pé ẹ̀kan lójúmọ́ ẹ̀yẹ márùn lọ́sẹ̀ lélẹ́yìí ìgbà twenty ní ní oṣù owó dẹ̀ ti àlùwàlá yìí nígbà nine hundred lóṣù mm-hmm. owó sì ní ìsìsì. Mm-hmm. ọwọ́ àti ọwọ́ mùsùlùmí tó bá dó tẹ̀sán ẹ̀rọ kò gbọ́dọ̀ jáde kúrò níbi ìṣọ̀ káwọn kò ní tó lọ eléyìí ni àwọn àlàáfíà tí Islam wà fún wa lórílẹ̀ ayé tó jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá dó tẹ̀sán ẹ̀rọ yóò bà bẹ́ẹ̀ mm-hmm onídìkẹ́ ẹ̀sẹ̀ máa tọ̀ pé ọgbọ́n ọmọ ti báyìí ó jìyà mùsùlùmí tù ẹ̀ kó tó di pé wọ́n máa dẹ́rù bà pé fáìnì wà fún àbí discipline discipline kan wà fún ìjìyà kan wà fún yóò ti ṣe torí pé ẹ̀sìn wa gangan fún ara rẹ̀ ẹ̀sìn kí ló rúkọ ǹjẹ́ kí ló mú wa òkè rẹ̀ ńkọ́ ìsàlẹ̀ rẹ̀ ńkọ́ ọ̀gbọ́n gbogbo ohun tí ń bẹ nínú islam àlàáfíà wọ́n tó ń gbọ́ wa tó ń ṣe islam ṣe islam dáadáa kó dúró tì wọ́n tó lè ṣe islam títí máa bọ̀ wá gbà láàfíà wọ́n wá gbà láàfíà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní àṣẹ lórílẹ̀ ẹ tètè tẹ àwọn èèyàn síbi àlàáfíà ṣe islam mm. kálá àti ó lè bá gbalẹ̀ dáadáa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.